ní ìjẹjọ a sọ̀rọ̀ nípa bọ́lá ń sì fi ẹ̀sìn ìrànwọ́ tó sì lè wípé ẹni tó bá ti pupa ẹ máa rí àpẹẹrẹ rẹ̀ lára rẹ̀ ìyẹn ló fà tí mùsùlùmí fi yàtọ̀ sí kéfèrè níbi gbogbo orí tọ́lọ́mọ bá ṣe fún yóò máa sẹ́rí àpàdà sọ́rọ̀ sọ̀tálá ẹ̀rọ ọmọ bá kò ní tẹ̀ gírígírí kò ní lò básubàsù ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ àmọ̀ wípé lẹ́yìn ìgbà tí ànábì Ibrahim wá o ní á dá Yahudi yíya rẹ̀ alẹ́sọ̀tọ̀ salam lẹ́yìn ìgbà ànábì Ibrahim wá o ní á ṣẹ̀ṣẹ̀ wà dá Nasarani yíya rẹ̀ Christianity ni o gbogbo ẹni ẹ̀sìn táwọn èèyàn fẹ́ máa lé ànábì Ibrahim mẹ́yìn alọ́sọ̀lájọ́ yíwa wípé ànábì Ibrahim kò sí kankan ní ẹ̀sìn yẹn Islam ló sí ṣùgbọ́n ète àwọn yehud lórí àwọn mùsùlùmí kèétí ìtàn ète àwọn mọ̀nàfíkì lórí àwọn mùsùlùmí kèétí ìtàn tó rẹ̀ ti wà ní Mẹ́dínà bákanáà ète àwọn kèfèrè náà kò tí ìtàn lórí àwọn mùsùlùmí alọ́sọ̀lá wá sọ fún alẹ́ pé sayakulu sufaha sufaha ọjẹ́ plural fún singular kàtẹ́ ń pè ní sefiu sefiu o lẹ ń tọ́jẹ́ wípé ń ṣèdàkejì ọgbọ́n gbogbo ayé wọ́n rán mi wọ́n nà kúrúbá ẹlòmí ìrọ̀tí ẹ̀ sínú kẹ́gì ẹlòmí ìrọ̀tí ẹ̀ sínú ògùn ẹlòmí ìrọ̀tí ẹ̀ sínú òkè òun wá rán omi ti ẹ̀ sápò gbóní rọmí sí ọ ìrọ̀mí sápò sẹ̀fíhù nìyẹn kéèyàn máa gbé ọ̀rọ̀ tí ẹ̀ gba ọgbọ́n dorí rẹ̀ níbo lọ́wọ́ ti mú wọn mú láti bí sáfù ó ní nǹkan tí kò bá rí bí irú rẹ̀ ṣe máa o náà ni aṣọ tó jọ pé kánà kọfífà nẹ́sìdì nígbàtí a hún òwú fẹ́lẹ́fẹ́lẹ́ ní ẹlò fún wọn ò tó wá hún dí tó yẹ pé tí irú rẹ̀ bá ń gba òtútù ò ní gba òtútù tí irú ẹ̀ bá ń jẹ́ in tí ó bò ìwú ara ohun ní bò ara ìdán gbogbo ẹni tí bá máa ń ṣe nǹkan dà kìdí kó ṣe ẹkọ tí ọgbọ̀n àwòrán ló wá pè náà tí ọ̀gbìn òun náà làwọn tí ó máa sọ àwọn ọ̀tá fẹ́ sọ yìí apá kan àfáà ní àwọn yẹ̀húdì apá kan ní àwọn mọ̀nàfíkì ni apá kan ní àwọn ọ̀sẹ̀bọ ni ṣùgbọ́n afọ́núfọ́ra yìí òpònú ẹni tí fún ẹ̀jẹ̀ tọ́lọ ń pè wọ́n níbo ṣé ń bi ọ̀rọ̀ làákàyè mi àbí ìgbàyé àbí ìmọ̀pọ̀rù rẹ̀ o ọ̀sán rẹ̀ o àwọn àfọ́ àjò yọ wípé kánù súfà áhà fi umuri dìní ẹni máa ráwọn èèyàn yìí kí wọ́n máa ń sọkọ̀ kẹ́yàn má lè sọkọ̀ wọ́n lè máa ṣe plane kẹ́yàn má lè ṣe plane ṣùgbọ́n òpònú ni á níbi àjọlù àwọn àtọ́lọ́hùn ẹmbásì ya òpònú ẹ̀sìn olórí gbogbo òpònú àìmọye pilọ́ọ̀tì lẹ́nìí wọ́n bẹ lábẹ́ ìpẹ́ tèmi àti yín ọmọ ọmọ in tó gbáyé sí ni wọ́n wà bí ó ń bò sí wà láyé kò foríbalẹ̀ fọ́nà lẹ́ẹ̀kẹ́rí báyìí ọ ya ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ẹni bẹ́ẹ̀ kan kó gbé ojú ọ̀nà tí ànábì Ibrahim tọ́ yìí kó gbé jùlẹ̀ àfẹ́ntọ́ ya òkúnu kí wá ní tọ́lọ ń fẹ́ ṣe òun náà ni gbọ́nà tí wọ́n mọ̀ sọ wípé ma wallahu ọlọ́ni àwọn òpònú àwọn èèyàn wọ́n ma pé máa wà láhùn á ń kìbì láti ìmùlẹ́tì kánú àríyá ṣé mọ̀ mọ̀ gan mọ̀ tí ṣe báyìí ṣe bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Baitul Maqdis ní dojúkọ ní Sham tí bẹ Jerusalem yẹn tẹ́lẹ̀ jọ Sham ló kó gbọ́ ṣáàmù náà tó ti wá kó sínú súríà ní ìsìn ní lárúbáwá ni ẹ̀wọ̀ síríà lẹ́yìn pèlè èbò ṣùgbọ́n súríà làwọn pè nítorí pé ẹ̀yìn lẹ́yìn sẹ́ẹ̀bù ìpìlẹ̀ ní súríà tí kápítà wọn ní ìsìn ti ń jẹ́ damascus léèbù damascus ní ìlú yìí ibẹ̀ ni Baitul Maqdis wà mọ́sálásí ti ń bẹ ní Aqsa yìí mẹ́sílẹ̀ Aqsa ní ìlìyà táìbù anábì ń dojú kọbẹ̀ arísọ́tàsánàmì ṣùgbọ́n àwọn kèfèrí àwọn rafiki àtàyàwó dì wọ́n ni anábí ọmọ tó lójú kọbẹ̀ máa kí sì ní tọ́fà ọlọ́run wá ti gbogbo àwọn àbẹ́rì yẹn sẹ́yìn ó gbélé ìsíwájú ma wà láwọn ma ń kíbi láti mọ̀lẹ́tì ìkánu àríyá ara ẹ̀rẹ́ o ṣé kọ̀ ti ń ṣe tẹ́lẹ̀ tó wá fẹ́ kírun yóò dojú Jerusalem ọwọ́ adìsìn kò dojú kọ bẹ̀rẹ̀ ọlọ́ni ànábì sọ fún wa pé qul lillahi al-mashriqu wal-maghrib ibi òòrùn ti ń yọta lóní ọlọ́run lóní ibi òòrùn ti ń wọ̀ta lóní ọlọ́run lóní ẹ̀dọ̀júkọ bí ta lóní bẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n ọ̀pọ̀lọ̀ dojúkọ tí ọ̀bà ní dojúkọ àwọn àfáà ní ìdẹ́ ìsìn padà sẹ́ntí ma wallahu man qiblati allati kanu alayha kí ló ti wọ́n dojúkọ bí tẹ́ dojúkọ tẹ́lẹ̀ mọ́ kí ló fà téyìn ó lò wú ẹ̀ làpò téyìn àfà ìtẹ́ nìkan mọ́ nàbó se wù bíbó ẹnìkéyàn mọ́ jẹlẹ́dẹ̀ rabbuka ọlọ́run ọba rẹ̀ ìlú ní èèwọ̀ ní o kí èyàn lò lọ́tẹ́ nìkí ọmọ mọ̀gbó rọ́bùkà haramahu ọlọ́wọ́ bàrẹ̀ ló sí ní ẹwọ wallahu yahdi man yasha ila siratin mustaqim ẹni ọba ohun ọlọ́run ọba ini ma ń fi ọ̀nà tí kọ̀wọ̀ tó dójú ń bá ro orí rò ní máa ń ẹni ọlọ́run bá ro ìyàwó nǹkan mí ni ọmọ sí gbogbo bí ẹ̀sìn rí ọmọ jẹyàn tó nínú ìsìláàmù ọlọ́run sì rúrú gbogbo bí kéèyàn sì máa bárò tó lẹ́yìn ìsìláàmù ọlọ́run ro àbúrò tó bí ìtàn sórí ẹ̀ kí wá ní nǹkan tó fa àlàmẹ́rí kánà sọ̀sánlám bí àbí ń bo ni wọ́n ti gbé ànábì lọ sí sánmà maka kí sì ni ẹ̀bùn ńlá tọ́lọ̀ bá fún oní ànìrún tó ti wá fẹ́ kírun yìí kana yastaqbilu المسجد الأقصى بيت المقدس مسلاسة بني شام إن النبي من دجوكو tánàbì bá wá dojú kọ̀bẹ̀ bá wà maka níbo ni kàbọ̀ wà wàtẹ̀kúnù lè kábàtù wàrọ́ àrọ̀súlìláyì sallallahu alaihi wasallam kàbọ̀ wà wàlẹ̀ yà nàbí fàtòrí kọ ṣáàmù yìí níbo kàbọ̀ wà ẹ̀yìn annabi sallallahu alaihi wasallam ó mi gbé ibi tí ń dojú kọ yìí kò gbé kààbọ̀ ọwọ́ ọ̀tún lẹ́gbẹ̀ kò sì gbé sí ọwọ́ sí lẹ́gbẹ̀ kààbá wà báyìí yóò àfẹ́sì irú ìbáyìí kààbá gangan àti gbogbo orígun rẹ̀ tó wà yóò wà níbo ẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam kí ló dí á mọ̀ pé tó bá ti dojú ni mẹ́jẹ́ àfisọ̀ ìhẹ́yìn من حديث أبلا بن عمر رضي الله تعالى عنه وارضاهما رقيت يوما على بيت حفصة أني موا سيستا ملو تجي يقول صلى الله عليه وسلم موا أبو كيلي رلو فرسول صلى الله عليه وسلم مواري النبي يقضي حاجته تنبي ببكاتا مستقبل الشام لا يمتد بك الشام نبلا وين سيدنا تقوين سكابة ayé ló jẹ́ àmọ́ wípé bára mi ṣe ń kírun jọ náà lọ́hùn tọ́lù ti bọ̀ ṣáàmù níbo ni kàbọ̀ wà ó ẹ̀yìn rẹ̀ ó clear fine ìbéèrè wa wọ́n rọ̀ àwọn àfáà wípé mọ́kànlá níbi wáyé in dojúkọ Baitul Maqdis hal tawajjah sallam nahwa qibala al-Masjid al-Aqsa bijtihadin minhu aw bi wahyin min Allah ṣé gbìyànjú ànàbí ní fi ń dojúkọ bẹ̀ ń gbà náà lọ́nà àbí wáàyí látọ̀dọ̀ náà bá sọ̀tà yálà apákan àfáàní lá ìjìtìhádùn ní látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìgbìyànjú látọ̀dọ̀ tani Ànábì sallallahu alaihi wasallam òrànlẹ́bí fi síbẹ̀ kí ni ìgbìyànjú ẹ̀ afẹ́ bí imtihan li Quraish li'annahum alifu al-Ka'ba láti fi ṣe ìdẹ̀wò fáwọn láti fi jọ́ jẹ́ nke ìmọ̀ fáwọn Quraish tí wọ́n ti fẹ́ sọ Ka'ba dọ́lọ́run wọn yàtọ̀ sọ́lọ́run gangan tètí bá ti àwọn ìjọsìn wọn látọ̀yìn sí gan ẹ mọ̀ pọ̀lọ́ ọba àbí lọ́nà mi ń sẹ́ Ka'ba tẹ̀ tí a fẹ́ mú lọ́nà kékeré iná lọ sí kàtàkùn sọ pé fáàlì ya àbùdú rọ́bà àdàlbẹ̀t ọlọ́run tó nílé ìní ẹmọ́sílé ilá fi ń sọ fún agbé àlọ ọmọkà àlọ ọmọkà ẹjẹ́ agbó ẹ̀sìn ọlọ́run yé o ẹlòmí ó dé káàbá kàkírùn kàtíìsì kan kàbá ní ọmọ kìísì ẹlòmí ọmọ sọ lápò yóò ti má sọ jáde lápò rẹ̀ yọ́ mọ̀ fi rárá kàábá ìjọba ti wọ́sọ yìí ẹ ń bá ti sàdúà fún àdúà rẹ̀ gbà bá sì ṣe pé náà ìpè mú ọnù ẹ̀lùmí yóò mú kúrà rẹ̀ rárá ilé ìkọ̀sẹ́ tó lè bá ń fọ́ọ̀kàn ìsọ fáwọn ilé àná yóò mọ̀ fi rárá kàábá ìgbèdélé ẹlòmí yóò mú tẹ́ kírun yóò mọ̀ fi rárá kàábá ìjọ tí ọ̀bà rí tẹ́wò yọ́ yá àjẹrùn pọ̀ bọ́ ọ̀bà lè tó bá gbàgbé ẹ̀yìn ẹ̀lẹ́mẹ́ kò tẹ́sùn bá yé mara kàbá fàlì àbùdú tánẹ́rì ẹ̀sìn jáàjì tẹ́sùn mo ti sọ́rí western tó ń sọ wọ́n tó kàbá sí lọ́dún kan wọ́n wà lẹ́gbẹ̀rẹ̀ lára bí ilé àṣọ rẹ̀ black tender boom wọ́n bí ẹ́ ti ń tọ́ sí wọ́n gé kan ọgbọ́n ní ah. àwọn náà pọ̀ tí wọ́n táwọn èèyàn fẹ́ mú ṣùgbọ́n mọ́ wà wájú mo bá mọ́kànlá bá sọ báyìí mo á fi apò mo á jáde mo á mo ti mo ti ń dá tí n bá má sọ ìlọ nàìjíríà fìtínà mo mú kí o a ti sọ wípé aṣọ kàbá ń bẹ ní ọ̀dọ̀ mi ẹlòmí ilé súnlẹ̀ mẹ́rin lórí o ojú kanà ẹlòmí ilé máa wá pé ah, sọ́sọ̀ ìdákùn ẹ̀kàsáyà mi kí lè ṣe òun ọ̀sọ̀ omi ni wọ́n á mú mi gànga oríṣiríṣi ẹran mo ní ilẹ̀ mú kíní ìrọ̀lẹ́ kí ni kí n ṣe o àwọn èèyàn ti ń wó iná tí wọ́n ń bẹ́ẹ̀ bí ti kíní ọ̀tọ̀ ni tí wọ́n pè ní sọ bí dáná ẹ̀kọ́ ti ní rí mo aṣọ sọ̀rọ̀ padà ẹ̀ mo wálé o mo wálé o wàlẹ́ láì mo wálé o mo sá sọ̀rọ̀ tani ní kásì rọ́bà hadal bayt tí ẹni tí kọ̀gbọ́n tí bá ń bẹ̀yìn mùsùlùmí sọ̀rọ̀ pé kẹ́ẹ̀nà mọ́sálásí wo ni wọ́n wà tí ò ní ní bọ́ọ̀lù wájú iná ní ẹ́ ń sìn wọ́n burú balẹ̀ fún bí mímọ̀ ìrẹ́gbógiri rẹ̀ wájú wọ́n yìí wọ́n ò sí lọ́mọ́ fún àìfọ́lọ́ ní baisala tí ó ṣe kàwájú rẹ̀ àwọn wà sọ fún wípé kò yí ọ ní o na'budu rabba hadha al-bayt ọlọ́pàá tó nílé o o ó sì ń yàtọ̀ sún tọ́yì anábì fi ó fi pè àkíyèsí àwọn sọ́ọ̀sọ́lá Quraish tọ́yì apákan àfáànílá annabi kánà mukhayyaran bayna istiqbalihi alqiblata aw bayt almaqdis ọlọ́run ṣe ní mú ẹ̀tọ́ bá wọ̀ nígbàtà mi nà bẹ́ẹ̀ makana bọ́wọ̀ dojúkọ bayt almaqdis bọ́wọ̀ dojúkọ kaaba nínú ànábì fífẹ́ kó àwọn kèfèrí ńlẹ́kọ̀ọ́ ó dojúkọ bẹ́ẹ̀ ńgbọ̀ sáyà títí fa àṣẹ pé kúrò ní mẹ́kà márùn-ún mẹ́dínà ó dé àìmọye tí bá nàbí kírun wọ́n lọ wọ́n lọ wọ́n lọ sí Mẹ́dínà nígbà dé Mẹ́dínà táìmù wo ìgbà táìmù tí a dínà dínà ọba wọn yẹ̀húdù mẹ́ ṣùgbọ́n gbogbo tánàbí ń ṣe ìmọ̀ ń fẹ́ rọ àwọn yẹ̀húdù yẹn lọ́kàn kí wọ́n fi lè gbà sílámù ànàbí tó ń dojúkọ Baitul Maqdis ọmọ dojúkọ kí ló kọ rẹ̀ torí kíni rọ́gbàtàn fi ìmáni al-yahudi ìsànsẹ̀ yahudi rẹjẹrẹjẹ kí wọ́n lè bá gba islam nígbà wá gbọ́rún wọ́n jẹ́ ìbí orí múmi ọ̀tẹ̀ wàhálà rádáradá gbogbo ẹ̀mọ́ra wọn wàláhí wàláhí annabi ọ̀bẹ̀ nìkan sàdéhùn tọ́jẹ́ kéfèé kánàbí ọjà bàrí salawatullahi wa salamu alayhi kí sì lọ́fà ṣe bí o lè tí sọ wípé adil amana ìlàmàní ìtàmánàkì ẹ ń bá fọkànbalẹ̀ sí ọlọ́dọ̀ mọ́pàlẹ̀kùn o wala takhun man khanaki ẹ ń bá sí jàmbá rẹ ìwọ mọ́ fi jàmbá san padà ẹ ọ̀pọ̀lọpọ̀ àǹkẹ́jọ́ lọ ilé ẹjọ́ lọ́yọ̀ ọmọ wa pé chief oníẹ̀yìn tó bẹ́ jẹ́ pé tòótọ́ lẹ fẹ́ kọ́ san five million èmi lè sí tí ọ̀sán ten million á fi kún ní o ayé ni ṣe bí kọ̀sá jìyàn nù ìwé ẹjọ́ lọ́ọ̀rẹ́ náà wípé ọ̀daràn sọ kọ́mù nìyí àkọ́kọ́ náà níjọ́ tó sún one billion naira in benu dry lọ́fíìsì kò sóhàn kan bẹ̀ ó ní ah, ok ok ẹjọ́ tìyẹ́lẹ̀ njọ tó sún góòdì kan bẹ̀tẹ̀ nìkan fi sí lọ́dọ̀ tó wọ́ ti one million naira ok ok bákan náà gbogbo àwọn àwọn òtútù ti fún yín àti gbogbo ìwé ẹ̀rí yín tẹ́ ti gbà náà èyí tẹ́ gbà ní àbúrọ́dù ní o èyí tẹ́ gbà bí nìkan wọ́n sàn kọ́ gbogbo ẹ̀ kọ́ gbogbo ẹ̀ sọ́hí ẹni ti sẹ̀ èèyàn wà látẹ̀ hónúmọ̀ nìkan má fi kún èèyàn jí ọ lówó owó nìkan ló jí ọ ó sì mi ní kọ̀ wá àrùjọ ní ìgbàwọ̀ náà jí ó ní bẹ́ẹ̀ ni ó ní tí bó sì wà in tó mú jalè yóò máa dọ́kọ̀ ẹ̀rì pé èèyàn àwọn ní a ti so <laughs> kéèyàn mọ̀ rò pé ẹ̀ eh, tọparọ́ jalè ó sì lè má ó sì lè má ṣe nǹkan méjì jù bá ń lọ à ń bọ̀ anabi sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún sọ́tìlà ń fàlù wípé a'udhu billahi minash shaitanir rajim wa imma takhafanna min kini min qawmin khiyanatan tí àjọṣepọ̀ bá bọ́lá àti èèyàn méjì tí ó mọ̀ wá fún ọ́ la tí mo jí ọ kẹfì pé ti fẹ́ jàǹbá rẹ̀ àdéhùn tẹ kọ́kọ́ sí ohun jí ó sí ẹ̀nà wípé àdéhùn sí láàrin mi àti ìmọ̀ ohun sẹ́ǹpẹ́ iná gbẹ́gbẹ́sẹ́ báyìí ẹgbẹ́gbẹ́sẹ́ báyìí mọ́ lọ́ọ̀rọ̀ lúwọ̀n lójijì pé à kò sí wàhálà àjọsí àdéhùn wípé àjọ máa pa nǹkan wa pọ̀ ni ọ̀rẹ́ sọ́rẹ̀ bẹ́ẹ̀ nìkan sàṣẹ̀wá fún yàn fóònù náà ilẹ̀ ń tàjọ́ra bísínẹ́sì pọ̀ pé mítí ìtọ́rọ yìí sí pẹ̀lú àwọn ìbò kan rí o wákàtí kan ní bá ń pè rẹ̀ pé kò sí ọ̀làìmọ́ rí ọ̀sọ̀ọ̀sẹ̀ tèmi bá lọ séèfù ó tàpá lọ́sẹ̀ kan onírọ̀ séèfù tó ti ń bọ̀ so ẹ sáàdì kí físà mi ó ti rẹ́dì onílù ọ̀sẹ̀ yìí lọ kó fi di mídù ọ̀sẹ̀ tí ń bọ̀ náà so tó bá ti kẹ èmi èmi lọ séèfù wọn kan ìmọ̀ kójọ báńkì kójọ báńkì kójọ báńkì ẹ̀kan náà báyìí so a lè jọ tráfù papọ̀ nígbò sí ẹ̀mọ̀ pé àdéhùn dára ẹ̀mọ̀ jíjẹ jọ dọ̀ wò pọ̀ èyí wá ẹni wá fi ìwà ń pè á èyí sì tó bọ́ mẹ́pẹ̀ kódà nǹkó kẹ̀kẹ́ kó lọ fíìsì ibi báyìí báyìí mo kó sí kẹwàá ọgbẹ̀ kò sí wàhálà èèbò tó ṣe bẹ́ńsù no ọ̀rẹ́ gbogbo ìpètòkùrò bútọ̀ ń pa mo ti rí o di apó dúkìá báyìí ní mùsùlùmí ọ̀sán kìí se pé yọ́ gbẹ̀ ìlọ kò gbowó ń pe à nígbà tó náà fi lè rún báhùn kò lè mọ̀ kó ń lò ń lọ kó kò lè mọ̀ kéèyàn náà wá lórí ìkówó ṣe mọ̀ pé bá a ṣe ń bara wá lórí ìnà tí èèyàn bẹ́ẹ̀ káfí pé ẹnìkan fẹ́ báyìí lẹ́kọ́ kan èèyàn ń palẹ̀ kò gbèrè ẹ̀wọ̀n tó ń pe mùsùlùmí ah. fẹ́ẹ́ bí nílé màlàsà wa jí ó yẹ wípé ẹjẹ́ àjọ wà ní yàpín gàrí ní kò yí oun kálukú báyìí pé ọya jẹ́ àpín méjì ọya 50-50 so ọmọ pé mi àti ọjọ́ dẹ̀wò pọ̀mọ̀ báyìí nìsìn ẹlẹ́rìí ọ̀dọ̀ mi ẹlẹ́rìí ọ̀dọ̀ mi ìtọ́bá wọ́ àwọn ọ̀gbà náà àjọsọ́nà mìíràn ti yẹn ẹ̀ ní jẹ́ ayélógún wọ́n ti àjọgbọ́n kúra wọn jọ báwọn àjọ olùgbọ́n no rán àwọn èèyàn lọ pé àṣírí wọ́n ti tú o sí ọlọ mọ́ torí eléyìí wọ́n pé à ṣe bí jọ mẹ́fà làwọn sọ ààkè ibi wọ́n bàṣá ọjọ́ èèyàn àlọ́ jálù àlọ́la inna Allah la yuhibbul kha'inin tí ẹ bá fẹ́ mọ̀ pé sọ́lọ nífẹ̀ẹ́ àbí ò nífẹ̀ẹ́ o ṣé mọ̀ ń jàǹbá àbí ń jàǹbá ní tí yẹn fi máa mọ̀ ṣé mọ̀ ń yàwó mọ̀ ń ọmọ mọ̀ ń ara mi náà inna Allah la yuhibbul kha'inin fine alibide madina alisata salam àwọn yahudi ọba islamu ah! ó kéèkéèkéèkéè ọwọ́ ya alúbàbẹ̀rẹ̀ ìsinmi wọn inú ẹ̀wà ń bàjẹ́ àwọn àdígbìnà gbé kí náà ní kí ni kàkà ìrìtò gbé lọ ebi bí ẹni ojú kọlu náà ní ṣáàmù yìí náà ní igun dojú kọ so ìlú gbogbo ẹ̀mọ́ra wọn náà ní pàṣà ń sọ tí ọ̀dá pa sàṣàlá ìbànújẹ́ ìwà mú ànàbí ó wá ti ń ṣe àdúrà gán tí a ti á ń kírun tó lójú ọbẹ̀ tó yóò mọ̀ wá sọ fún ọ̀pẹ́ Ibrahim kọ́ náà ọ̀sọ́ yà kankan kalẹ̀ fún mi lórí àlàmẹ́rin ṣùgbọ́n ọ sáwọ́ mi bẹ́ẹ̀ anábì wọn rọ kọba sọ̀tàlá ń rọ kọba rẹ̀ ń bẹ̀ ní kọ̀rọ̀ ń bẹ̀ ní gbangba ibi láti wá dúró tíntín kúdùrú pé ayé àsọ̀kalẹ̀ mọ̀rọ̀ kọba tó lè abdi rabbahu bóòlè yẹn ṣe máa ń sọ́nà ọba rẹ̀ tí ò fi ní di ẹntọ́nà ọmọ bínú sí mas'alatu muhimma كان رسول الله صلى الله عليه وسلم يراقب ربه النبي من صلى وبارك بوني سني بون bóòní ṣe ní ìsẹ̀ inú fi jẹ́ pé níbi gbogbo nǹkan pátá ọ̀gá ọ̀gá ọ̀gá nàbí ń jẹ́ fún gbogbo rẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá kó jọ anábì sallallahu alaihi wasallam ó fi àgbàlagbà níyàwó ìyàwó sáúdá ní tó zama ìyá sì lé radiyallahu ta'ala anha wàlúwà ànábì ò fi líle yẹn kò sọ di weapon fún kó lò wọlé láti máa fìyà jẹ bákásá sí tó fẹ́ ọmọ ege ìyàwó Aisha radiyallahu ta'ala anha wàlúwà anábì òfin ìdí ọmọ èké yẹn làkẹ́yìn òkú tó tò mí kọ́ máa fi yẹn jẹ ó mẹ́ pé tí wọ́n bá ní ẹkọ́ gbọ́ àwọn tó fẹ́ gbàlagbàlà yé wá ta ni ó tún lídìí wọn tí wọ́n bá ní ẹkọ́ àtọ́fọ́ mẹ́ kéé wá tí ọ̀kọ́sẹ̀ lára wọn ta ni ó tún lídìí sọ́rọ̀ wá tún lẹ́wọ́ sálámù aláìkú لأنه كان يراقب ربه لذلك جاء من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها والحديث مخرج في سنن الترمذي بإسناد صحيح حبسا هو اللي دوكا هو دوري كدو إن رونو وجوه تقوى yóò gbòdú ó kíbáyì ìyàwó ìṣẹ́bẹ̀rẹ̀ sàásẹ́lẹ̀ kí ló dé bá lè wá ojú yìí sí àníbíwá ní yẹ̀hìmú ni àmùrùkún mo ń ronú pé bóò láyé yíó sì rí tó lọ ń bá mú mi ọdọ́ta annabi nù o ilé ìwà fi àwọ́ àtọmọ́lẹ̀ ó lò lọ sí tọ́lọ́n níta tọ́lọ́n ló tọ́wọ́ yìí ó ní gbogbo àwọn mùsùlùmí kú ń bọ́ nínú ọlọ́run sáwọn èèyàn òkúlágbò rẹ̀ kó tó dé dáwà rẹ̀ nù ń lé o kò sí dáwà gbére ẹ má dáa lé o ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń o wàláhì nǹkan ti ń yàtọ̀ díẹ̀díẹ̀ kí lè rí wa ní tí ẹ̀ ti pọ̀ jí ọ̀kan náà àṣáájú a ti gbọ́ yín nísìn nǹkan márùn kan bẹ alájọ yí agbẹ́yìn àbá ti ń ṣe yọ́ dọ̀tọ̀ ọlọ́nkan ara kí ọgbà máa ọgbà kí gbélé gbà máa jẹun gbà á afáàní owó tó sẹ́lẹ̀ kàrọ̀ bá ní à ẹ má bínú o ẹ ta ló gbà wọnú àwọn sẹ́yà olùgbọ́ èèyàn máa bí ẹyá nù tàgbàtàgbà ṣé mo dákọ̀ rẹ̀ bí ní ní àwọn aṣáájú ní ọ̀sán ṣé àwọn bá ní kó rí rẹ̀ check balance mẹ́rin wá mẹ́rin wá ṣe ó ti yàtọ̀ nù jáàmì ìdánàbí sọ salawatullahi wa salamu alayhi tàbá ti mọ́ ohun àti kú oríire tọ́yì káàsùn àsìlámù yóò rọ́ọ̀kì rọ́bà àníbí ma rọ́ọ̀kọ́ bá ọlọ́run gẹ́ wàláhì wàlá jàmìnà àdífì ummul mu'minin aishata radiyallahu anha iye wọ́n ṣọ̀rọ̀ mẹ́sàn dọ́gbẹ̀ ya rasulallah udulullah an yaghfirli bá ń bẹ lọ́hùn kó forí jì mí ìyàwó sì gọ́ síbi pé ṣe bọ́ọ̀rì ọlọ́rin ọlọ́run gbogbo àtàrà bí bá sọ fún àwọn ìbá ní allahumma ghfir li aisha ma qaddamat gbogbo tó ti ṣe nú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àtàwọn tí ó tún máa dánú ẹ̀ṣẹ̀ abẹ́sẹ̀ tó ṣe táyé mà àtẹ̀ntẹ̀yàn mà ìyàwó aisha fa kharrat sajidatan lillah ìyàwó ìsà bá wọ́n lè lọ bá forí balẹ̀ fọ́ lọ́n fún ìdùnnú mo fún oríire o àdúgbò wa ní àdúgbò ìdùnmọ́ ní à ah! tí life and direct lọ́wọ́ bọ́ direct entry ni àdúgbò wa ní ìyà Aisha sí ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti ìyàwó rẹ̀ wà lé òkìtì mi àtẹ̀yìn náà bọ̀ ó ní wallahi wallahi hada du'ai liumati fi kulli sajdatin sajadatuha lillah in foríbalẹ̀ bí fọ́lọ́wọ́n ọba kí n má sọ pé allahumma ọlọ́wọ́n o اغفر لأمتي ما قدمت من ذنوبها وما أخرت وما أعلنت وما أسرت صلى الله عليه وسلم gbogbo tí wọ́n bá ètò wọ́n tó máa ṣe bá ń foríjì wọn èyí tí ń fi hàn bá ń foríjì wọn èyí tí wọ́n fi hàn bá wọn salawatu Allahi wa a ń pè jísọ́sì sí ọ̀rọ̀ ní wọ́n mọ̀ ọlọ́run ebi kọ́ in tó ní sọ fún wọn wà láì mọ́ sọ fún wọn mo ní wọ́n ni wọ́n máa sìn ológun ní ọ́ ṣùgbọ́n in tó á díbìrún tó bá fìyà jẹ́ lónìí ta ní ó bí ọ fáyínà ọmọ ìbádùk anábì débi ayá ìlànà bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹkùn ìpọ̀ ẹkùn ìpọ̀ fa arsala Allah ilayhi Jibril ọlọ́run ní kí Jibril lọ bá rùsà sálẹ̀ wípé sáyìnhù wà ní alámbìdálẹ̀ mọ́ mọ́ tí ń palẹ́kún ṣùgbọ́n ọlọ́rin ìbílẹ̀ pé yá Muhammad máa yóò bò kéèkì kí ni ń pọ́lẹ́kún ọba ní Jibril bá rùsà farofa rọ́sáwò mahmuman حزينا mahmuman ojú ti pọ́n fún ẹkún ó ní ọ̀rọ̀ ọmọ mi ni ẹbá nàbí kan ní sọ pẹ́tọ̀ ọba fìyà jẹ ta ní ọmọ ọmọ mi ni ọmọ yìí ni ń bọ̀ fẹ́ já sí báyìí asawa ni fawahala ila Jibril ọ̀rọ̀ sọ fún Jibril pé ya Jibril bá ń fún ànàbí ìrọ̀rùn wípé lánàá sí àbí fi ummatik in tí ó pọ̀ lẹ́kún tí ó bọ̀ ló jẹ́ a ní fi hàn sí ọ a ní fi bọ́ọ̀lù lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ salawatullahi alayhi àwọn tí ó wá gbẹ̀kọ́ yìí sàájọ wọn ìyọ́ra mílẹ̀ wọn torí ń tó jí olórí jù fẹ́ dà ó ní kọ́ máa dínà òdodo kò ní í ṣe kò tún ní jẹ tí ó sì ó sì ẹ́dẹ́kùn ẹn tí ń gbé tí ń gbógun ti àbá àsúnnà sí à lè sọ fáfá àsúnnà wípé ṣe bá màjẹ náà ni ọ ó ní àà tìpẹ́tìpẹ́ la fi sọ wípé gbogbo ń tójú bá rí kẹnu ń sọ kèésò wí àfáàrí tọ́fẹ́ tọ́sórí ọ̀nà ọlọ́run bó ṣe gbé kalẹ̀ òun òfin ní gún ọlọ́ àti ànẹ́bì tí ò tó fi ní sọ pé sọ̀tọ̀ ìrọ̀ ọba ìwọ́lọ́gbàrà tó yọrẹ́sẹ̀ tó ilé ẹsáwó ní tọ́kẹ̀kùnú wọ́n gbàgbà alẹ̀ wọn mutí lẹ́gbẹ̀ẹ́ mọ́sáàsì onímọ̀fin alẹ̀ wọn máa ṣe tí wọ́n ṣé wọ́n wọnú mọ́sìkì ni. wọ́n wọ́n fẹ́ sàbí wọ́n ti sọ́nà tẹ́lẹ̀ náà o wọ́n wà kàkàkì tì ní á sẹ́sẹ̀ àgbọ̀n ti wú. ń bọ̀ ya wọ́n dúró lé àlùbàlà. sọ́hì díẹ̀ díẹ̀ ni àwa ń bọ̀ ọ̀sẹ̀ àṣọlá ọwọ́ rí àwọn èèyàn yìí. hátà àkàrà sàṣàlám dáfàlà yà wọ́n mẹ́ta súnkan fara àrọ jùlẹ ló bá rọkùnrin kan àníbi tìrí lọ́ọ̀kan èèyàn ń ta nǹkan dẹ̀kí nǹkan lúbúlúbú ọwọ́ abu omi sàn kan ó fi tẹ́lẹ̀ ọwọ́ adẹ̀óyẹ̀ fún lè ìwà ń rò pọ̀ kò lè máa gbé wọn àbí wọn sáré sí fataballalat yadu ọwọ́ annabi ó ti rìn anabi ni ma hada asọ̀bátí òsàmẹ́ òjò lọ́pàá ó sì fi hàn sókè sójú náà lọ́pàá ti ìrísàlẹ̀ man ghashana وهذا أمير المؤمنين الخطاب رضي الله تعالى عنه وابن الخطاب ó di amirul mu'minin ní káàkiri Madina fàìdà húwà bí kúrúbì baitin min buyutul muslimin ó súnmọ́ lé ẹ e, àkànú àwọn musulmi bẹ́ẹ̀ ni ya kan pẹ ọmọ rẹ̀ ń pẹ ọmọ rẹ̀ lágbàjá o bọ́sì o wàrà tí a gbé sínú ilé yẹn tọ́jẹ́ bí báàfù kan omi báàfù kan lúmọ́ kọ dàpọ̀ kó jípọ̀ mara wọn sínú àgbà sí ẹ̀mọ̀ pé nígbàtí ìyàn bá mú wàrà 10 litres tó fomi 10 litres sí kò dín nínú 20 litres yóò sì máa tà ní 87 naira per litre lápẹẹrẹ béèyàn bá ní nǹkan 1000 ó 2000 10000 ò dé lòó ọmọ bá ní ya ummi lọ́nà àṣíbà ìhìn ní ìdá omi sí ṣúrí rẹ̀ pọ́ báyìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà ṣe máa jẹ ọmọ wọn pa lẹ́ni tí ẹ̀mí rẹ̀ bá ti lè pin sọ́nkàlùkù náà máa ń tọ́jú rẹ̀ nǹkan máa mi ó ní ẹ̀ èmi ò ní kiri ẹ̀pà fún àbítẹ́ bá jẹ́ àkó àwọn pépà kúrò agolo inú ti kọ́kọ́ bí ẹ pé àbúrò ọmọ wa nílé tó bá ṣe pé mi ẹ̀ẹ́kẹ̀ ẹ̀kọ́ pépà kùnú aago tó bá jẹ́ pé ìrẹ́jú la fẹ́ máa tà fáwọn èèyàn ẹjọ́ jẹ́ rẹ́jú káfá bá bùgà táàfọ̀ oko ẹ̀jẹ̀ àwọn èèyàn onírà ń ràn mọ́ mi ẹ̀yìn ẹgbẹ́ra lọ́nà ẹ̀rí wípé ìyọ́ ọ̀dọ́mọ ìyà sọ́tọ̀ kò wọ́yì ó rìn tó dùn yọkàn ní ọkẹsà tá a sálẹ̀ kó kojú rí òkè wọ́n bẹ̀ yìí. sẹ́gbọ́ bí wọ́n sì máa ṣe nù ọmọ lè mi ò ṣe o máa mi ìnà àmìlẹ̀ mọ̀ mi nínú kọ̀tọ̀ yẹ̀ ní àná àmì rẹ̀ sẹ́yìn ìgbà ojúbà umaru ni umaru ni a máa lù lúrúpọ̀ mọ̀ sápá ó bí ṣe máa sọ ojú rẹ̀ ìyá rẹ̀ ni umaru umaru akánà máa nà á ṣé umaru ń bẹ́ẹ̀ wá ń bí ni ó ní ya ummi inna rabba umaru yarona ṣe é mà pé umaru kì ń pàṣẹ o ọlọ́ọ̀ba umaru ń rémi àti yín o turaqib rabbaha jamin hasari al'allama amr ibn dinar rahimahullah rahmatan wasi'a ọ̀nà ìjáde jọ kan pẹ̀lú Umar bin Khattab rọ́dìrà tàrọ̀dọ́ fàmọ́rù bí rọ́jùlín yẹ́rẹ̀ alghanam àwọn pápá rẹ̀ nìkan tí àwọn ẹ̀nà ìsìpọ̀ àmìrìn kò gúnmọ́ bá mú mìírin Umar bá dàdó pé ọkùnrin oní ọ̀yìn ya ayyọ rọ́jùl ìrí ọkùnrin tó ní ìtàkánú àwẹ̀rẹ̀ wallahi inni mamlukun li ahli baitin ẹrú mọ jẹ́ fáwọn ìdílé kan wa kallafuni bi ri'ayati hadhihi shiya àní á ní kí n máa da ẹrin olówó mi ló ní èmi kí mo ní o umaru ni a ah, khudh wahidatan minha فبيعها علي وإذا رجعت إلى البيت أخبر سيدك أن الذهاب قد أخذت واحدة منها kí aláàlẹ́ ń bẹ̀ ìwọ́tẹ̀ ọkàn fáwà nígbà ọba délé sọ fólówó rẹ̀ wípé ìkóòkò ìlọ́bẹ̀lú àwọn ará yóò ìkóòkò ó sì mọ́ lúwọ́ sẹ́tì kòókò ó se ó ní hmm. in qultu hadhihi al-kalima li sayyidi tí n bá sọ báwọn fún olówó mi farọ́pù sẹ́yìn di yàrá ni ṣe bọ́lọ́wọ́n ọgbọ́ olówó mi ń rí mi wọ́n wá wọ ẹkùnrin pé ẹrú olóòtọ́ báyìí ọwọ́ aṣọ fáwọn ẹ̀rí pé ẹ jẹ́ ká farapamọ́ kó fi ṣe tán kọ́ máa dàwọn ẹ̀rọ lọlé a mọ̀ bíjẹ́ ní ti bóde wọ́n wá ń dọ́gbọ́n tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé mọ̀ bíjẹ́ ti bóde ọwọ́ apèsè yídù rẹ̀ pé kọ́ ẹrú fún un kó wá tẹ̀wó fún Umar Umar wà mọ̀ lọ́lé ńgbà wọn lélé Umar wà ṣiṣẹ́ sọ fún wípé in tọ́fà tọ́fà tó dé kí n rọ̀ ọ́ onílàkọ̀dí kúlìtì kẹlìmẹ́dà ni ọ̀ṣọ́gbó lòun kan wípé tí ń bá takiní tí mo wá padà sọ wípé ìkookò ló kan jẹ́ ń bẹ̀ ṣe bí ọlọ́run tó dá mi tó dólówó mi tó ní gbogbo nǹkan bólówó mi ò rí mi ṣe bóun rí mi wà á sì وقد نفعتك هذه الكلمة في الدنيا وأسأل الله أن تنفعك في الآخرة gbólóhùn tó ọsọ yìí ó ti sí ọ láǹfààní láyé lẹ́nì mọ bọ́kùn lọ́rùn rẹ̀ ìṣẹ̀rú mọ́ mọ wá ń bẹ lọ́hùn kó sí ọ láǹfààní náà tọ́bárá ní kíá wà á jẹ́mu mi dáàrí èyí tó ṣe wálé mọ̀ jù níbi mùrọ́kọ̀bà ìlà ákùtì kẹrù ọ sọ bóò ní ìṣe ní igun ọlọ́run tẹ́mi àti yín rí rọ́mọ̀ màmí o màmí o ọ̀gá mi o wọ́n ti sẹ̀tì ẹ̀wọ̀ ìnídúró ẹlẹ́yà ìlẹ́dúró mú kan wọ́n ti change ọ ti gbọ́ga ní ìwà kí là ń ṣe fọ́ga à ń rọ́ kọ́ba rẹ̀. ẹlòmíì ń rọ́ kọ́ba nù rẹ̀ kò sírú tẹ́lẹ̀ bọ́ àmọ́ wọ́n ti bárun ọlọ́pàá mẹ́rin dérákẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ rí tọ́jà àrùn torí ebi pé ah, rúgíà eléyìí bọ́sásí o bọ́sásí lọ ọlọ́run bá gan ọba aláàánú ni ọba ń kẹni ìkúrè bí bọ́dà wà kọ́lọ̀ tó kó sí ẹnu wọn a máa jáwẹ̀ ní kọ́tà tó sẹ́wọ̀n tí wọ́n jáwẹ̀ ní kọ́tà tó sẹ́wọ̀n tọ́yìn amirul المؤمنين Khattab òun jáde pẹ̀lú àwọn mùsùlùmí sí àwọn obìnrin gbọ́ mo níṣẹ́ gbọ́ ẹ̀ ní rárá bóò lẹ́sí pé ní mọ́sán ẹ̀sán tí a sọ. Ìgbà ìgbà tí mo sọ ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ yí ọ̀bọ̀ lẹ́nu ìgbà ìgbà rí bọ́ lórí ẹ̀rù. Wàlá ìwà sẹ́lẹ̀ wàlá. Ṣé ẹ gbà pé wọn ọ̀gbọ́n dáadáa? Wọn ọ̀gbọ́n dáadáa ni o. Ọ̀rọ̀ tí ẹlẹ́yà ń sì sọ, wọn ò ní pípẹ́rẹ́sàn fún. Ọkàn kọ́sẹ́ wọ́n gan lọ títí ń bẹ̀. àkàràmọ̀kún la bí ìgbéyàn rẹ̀ rù lérí tẹ́rù ń wá fùlù tọ́wá fi mí ilé tọ́wá jábọ́. ẹ kí n mọ̀ sọ kẹ́nà. ẹlòmíì yọ ọmọ ọrọ́kọ́ bàmà rẹ̀ kódà kó fìbínú ọlọ́run ọba fún ẹ lóúnjẹ korío. هذا أمير المؤمنين ابن الخطاب في قصة مشهورة بين العلم يتطبج وجه مع فاني خرج يوما máa unasin min asabisra sallam ọjọ́ ilé ìjọ kan pẹ̀lú àwọn èèyàn kàǹkàǹkà nínú àwọn sọ̀hábà tá a padà irú àwọn tí mẹ́nu láìpẹ́ wọ́n lọ wọ́n lọ falaqiya umar bin khattab wa ashabu rajulan wa gulamain ni umar bá pàdé ọkùnrin kan àti àwọn ọmọ ọ̀dọ́ méjì làwọn méjèèjì ni ń wọ ọkùnrin níwọ̀kúwọ̀ bí wọ́n ṣe ń tì sí ni wọ́n ti sọ́hun bí wọ́n ṣe ń tì sọ́hun ni wọ́n ti sí ọmọrù dáwọn dúró nínú àbúdá yá mẹ́rin mọ̀mìnín ọ̀dọ́ náà làwọn ọkùnrin bọ́ kí ló dé wọ́n ní hádà abana àbánà abana àbánà amúdẹ́n ọ̀pọ̀ àbáwa ni o ó sì máa pa wa ó sì máa pa ni kílẹ̀ wá ń fẹ́ nuridul qisas ẹ̀sán làwọn náà ń fẹ́ o àwàdíyà pàpà ẹ̀sán ẹ̀sán ni kílẹ̀ ń fẹ́ wọn lẹ̀sán làwọn ń fẹ́ àwọn ọgbẹ̀sán tó rọ́pò àbá àwọn. Umaru bá dojú kọkùnrin ya ayu arrajul hal qatanta abahuma haqqan ọkọ̀ àbáwọn tóòtọ́ ó ní náà ya amiral mu'minin ṣùgbọ́n lọ́rọ̀ nù gbọ́dọ̀ sí lọ́rọ̀ nù ó ní ra'aytu rajulan hajama ala zar'i bi jamali mọ́rọ́kùnrin ọgbọ́ mi pẹ̀lú ràkúnmí rẹ̀ wọ́n ń jẹ oko gbóǹkòkò mílẹ̀ ti bàjẹ́ mo sì kẹ̀kẹ́kẹ́ fún pé kú ọmọ ọkọ mi kó àwọn ẹran ìkó ọmọ ọkọ mi kó ẹran kọ̀dáhùn wà lálẹ́mí náà sì ṣe mo fi lé fẹ́ ọ̀nà lẹ̀ ń fi la rọ́ọ̀sì ìbí ló ń fi lẹ òkò mọ́ lórí lórí bá bẹ́jẹ́ ẹjẹ́ ìsáàrù tán ah umaru ni kí lẹ́yìn ọmọ ìwà ń fẹ́ bàrẹ̀ ọ̀nà kìsọ́ọ̀sì ní abúlé mọ̀mí ní agbẹ̀sán ni ah. umaru ni yá ayọ̀ rọ́jò kọ̀sùgbọ́ta fẹ́ dáwọ́ àwọn ọmọ ìlànà ọgbà ẹ̀sán hmm. gbogbo ọ̀sọ̀ àbásáwò ojú abúlé mọ̀mí ní bẹ́ẹ̀ ní nínú bí a máa ọkùnrin bá ní yá amírọ̀ ìmọ̀ obìnrin nǹkan tàkọ́ ti lè lè búnà ìyáàtì صغار كأفراخ الطيب وزوجة والأهل والعيال مولدي kọ́dà ọmọ mi kéré ìyàwó mi náà wọ́n kàn sáàmà pé mọ́ wá sókò ni tí ó bá ti ẹ̀jẹ̀ pé kúnà lọ̀rọ̀ wọ́n bà já sí ẹ fún mi jọ mẹ́ta kí n kọrí sọ́dọ̀ ìyàwó àtọmọ ẹ tí ń fa ìgbésí ayé àmà mi lọ ìmà ìyàwó ní ẹ̀yìn sórí màrí ni àbọ̀ tọ́jú ọmọ yìí o mi gbogbo ẹ tí mo jẹ ní nǹkan ní pé à ah, mọ́rùn ní fúnjọ́ mélòó oníjọ́ mẹ́ta wọn ò rí rí o ọmọ tí náà máa o tí ẹgbẹ́ tó wá ja oko rẹ̀ náà wọ́n mara ní mọ́rùn bá ní ah, tá a bá wa gbọ́rú eléyìí ta ni wọ́n mọ̀ lọ sí ọdún ọmọ yìí abọ́ ọmọ yìí sí àwọn eléyìí ní ẹ̀sìn bínú yìí tí ń pa àbá tiẹ̀ náà àṣàgbẹ̀ ẹ̀tọ́ fún àwọn náà man yakfulu rajul min almu'minin ọba dojú kan tí ẹ̀mẹ́lẹ́ yẹn ọbẹ̀ ọmọ ọmọ ní pípasá ni tá lẹ́ni tó lè sóòdù ẹni nínú ìmọ̀ mi ní ó gálùkù ojú ara wọn ẹni téèyàn wá rí wọ́n tún lọ pààyàn kò sì sẹ́ gbọ́n pààyàn. wọ́n gbàyàn dájọ́ mẹ́ta yìí. فخرج من بين الصحابة أبو ذر الجفاري ما شيبتي pẹ̀lú ewu tó ti gbò àbátidé àbúdárì dẹ́sìtì ó ní ana àfúrò ya amirul mu'minin pẹ̀lú ògbọ́lọ̀ ìsòǹdù rẹ̀ gbogbo ẹ̀ ti dàrú ọ̀dẹ́lẹ̀kọ́ ògbà sọ́ndù ẹ̀ jẹ́ ìyàn Umaru wa ni Abu Dhari ronú sí o ìlàm yẹ́rìndì ìrọ́jù lọ́sẹ̀tà yá tọkùnrin ọ̀bá yẹ padà wá lẹ́yìn ìjọ mẹ́ta fáàlẹ́ ìkàtẹ̀bì ààtù gbogbo ọ̀rọ̀ tọ̀ dẹ́ ìwọ̀ lóru ara ìdúró tó ṣe náà nú o ibi ọba já kọjá bẹ́ẹ̀ o abúdárì ní àkúfòlò máa sọ ń dùn táì tọ́bọ̀ wá àdìjọ́ mẹ́ta táìmù wo ìlóòdì o ní kọ́bùlà gúrúbì shams ẹ fóònù di kọ́bùlà máa rọ̀ ọ̀hún ẹ sá di kí òun tó wọ́ nígbà mẹ́ta sísè mọ́rùbá ní ẹ̀yìn ọmọ wọ́n ní ẹ̀ ìyìn lè rẹ́ ẹ̀tọ́ yín láre kí lẹ́lẹ́ ń fẹ́ àní abá àpá ní àpàdà àpá ṣùgbọ́n lọ́mọ ó níyàwó ọlẹ́bí ó láwọn tó so máyé tiẹ̀ náà ọlọ́fẹ́ lọ yanjú ọ̀ràn eléyàn kọ́mọ̀ tó di nǹkan mí lọ àlìkìyàmọ́ tí ó bá sí wà á padà wà mọ́ àtìrẹ́ ń táàmù jọ́kẹ̀ní lọ jọ́kẹ̀jì lọ jọ́kẹta àwọn ọmọ ti dé ìtìyàn sọ́rọ̀ àwọn ọmọdé hmm, lójú wọ́n sì kòrò bẹ́ẹ̀ àbúdárì náà ti wà lọ́dọ̀ àmìrì mọ̀mìnì wọ́n ìkálà àsárí bẹ́ẹ̀ ni àbúdárì sáà òun sánmà òun ti fẹ́ ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ni wọ́n rùn pé yá àbádárì aina makfuluk wani la adri la arifu wala asma wa ni shay'an ngo kan para imma ndo ba orun lo ko ko fe jo bi en ko fe ma wo fatola arrojul to ko ba yo loka ah inú abudari dun nígbà ọkùnrin dé bẹ́ẹ̀ ni àwọn méjèèjì tí wọ́n pàbá wọn tí wọ́n jápá mọ́nú pé tìdà kí ni nígbà òde tó ní tòmínà rómù mi ní mo ti yanjú ọ̀rọ̀ ìyàwó mo ti yanjú ìtàmà mo ti yanjú ti àmọ́nàdé àmọ́nàdé ń rò ní dúró náà ṣé ẹnì kankan bẹ́ẹ̀ bí ìtọ́mọ̀

أن يذهب الوفاء بالوعد في الناس خشيت أن يقال قد ذهب الوفاء بالعهد بين الناس ẹ̀rù wa bà mí wípé ìní ọjọ́ jẹ́ pé látòrí mi làwọn èèyàn ò ti sọ wípé kò sí à ń pàdé mọ̀ lórílẹ̀ o kó ń kálukú ọ̀sọ́ra sí o èmi ò kú tèmi ń yè lójú yín báwọn tí wọ́n bá mẹ́lò mí ìdími ní o wọ́n mẹ́lò ìdími ní o kò síbi tẹ́mì kóòtù sí oúnjẹ mọ́ ní tí èmi mi fi mẹ́ lọ mọ́rùn ní ẹ̀rù ọ̀nà ń bọ̀ ó tún wá bọ̀ débi kí àwọn èèyàn fi máa pé ẹ mọ́ sí oúnjẹ mọ́ o kò sí ìtọ́jọ́ máa ń pàdé mà lórílẹ̀ ọ̀dà agbọ́tẹnu rẹ̀ kó torí pé wọ́n pọ̀ irí àbúdárì sí ọmọkùnrin tẹ́lẹ̀ ìsá àsọ̀rọ̀ lọ ó lóun ọmọ òrírí gan ohun ọ̀gbọ́n parí kí ló tó fi wá aṣọ ń gbò fún ah ó ní ń gbò dí pé ọmọ ìyarí ìwà múrùmù nísìnyí olóòlétọ̀ yáà ìkúkú àwọn èèyàn ìwò àwọn èèyàn síra wọn ó pè fún wọn gbogbo atàmbẹ̀lẹ́yìn rẹ̀ ó ń kálukú ń tì síra wọn wallahi wallahi tí ìsọ́fẹ́ dọ̀ ọlọ́run kanjọ́ náà lọ́hùn uraqibu mi ẹ̀rù wá ń bà mí désàlẹ̀ ọkàn ayùkọ́ọ̀lù kí wọ́n kí ni sàfihàn mọ̀ fẹ́ rántí tí àbúdárí bó sì gbé ìwáyà wa ẹ̀rù wa ń bà mí hátà láyàkúlà nas táwọn èèyàn òfin ní máa sọ wípé kọ̀dìdáàbà àṣírìkù tó ń bọ́ sáfù fẹ́ rántí nǹkan tó lò tí bá padà tí máa padà sọ ìntọ́sá kò túmọ̀ rẹ̀ lónìí wípé kò sóore mọ́ lára àwọn èèyàn ó làwọn òfin máa sí án láàmú mo sáwùlẹ̀ tara mi fọ́nà pé ibi ọba rí ọjà sí ayé ò lè mọ̀ pé bí nǹkan bá díjú jù bẹ́ẹ̀ lọ ẹn tó sì lè dùn sí tó wà. gbogbo àwọn tí mẹ́ńbẹ́ ń kálukú ojú ara wọn ni a máa bá ní yá àmúrò mọ̀mìnì àmúrò mọ̀mìnì ẹ̀ẹ́dẹ́gbẹ̀bí àwọn ní gàgàkí lẹ́fẹ̀ẹ́ bíá àwọn náà lọ́rọ̀ tá a fẹ́ sọ lọ àti bọ̀dá rẹ̀ wọ́n bá dọ̀gbọ́ ẹgbẹ́ kan wọ́n bá múra náà mìí a sàmójúkú òfọkùnrin hátà láyé kúlà nọ́ọ̀sì táwọn òfin ma sọ wípé kọ̀dá àbàlà áfú fi máa bẹ́ẹ̀ náà nọ́ọ̀sì kò sí tí ń jẹ́ pàn sàmójúkú òmọ́ o ó ń kálukú ayé o ní ìsìn àwa náà à kí wọ́n jama'a mọ̀rọ́kọ̀mọ̀tò àbdìrọ̀bà kíyàn máa rọ́kọ́bà ọlọ́mọba rẹ̀ wàláhì wàláhì iṣẹ́ kékeré kọ́ o àwọn àfáà wa ní bóòlù yẹn ṣe máa rọ́kọ́bà ọlọ́mọba rẹ̀ tí èèmọ̀ wípé tòótọ́ lòun rọ́kọ́bà rẹ̀ o náà ní kéèyàn mọ́jà lábòsí láàrin ohun àtọ́lọ́ gẹ́gẹ́ tí ọ̀hún àṣẹ́dà ètò bóbi bá ń kọjá lọ́sùn kálùkọ́ra gorílẹ̀ ọ̀dà mọ́ wá wà bí mo ti mà mí tọ́jẹ́ láàrin àti pé wọn ọ̀rọ̀ gbọ́dá obìnrin wọn máa fojú sọ́kì tọ́jẹ́ pé bẹ́ẹ̀mì kan tẹjú máa jù bẹ́ẹ̀ lọ wọ́n tún káàmì iṣẹ́ tí ò sí táwọn kọ̀rọ̀ níyàn kọ̀rọ̀ mẹ́ náà sí àti ẹjọ́ mi ò sí mẹ́ kí n tún wá dorí kodò kí mẹ́lẹ̀ wò mọ̀ nìkan lọ́fíìsì wa tí ń bẹ́ fi 1 million kó owó ìgbóhùn lè gẹ́ẹ̀tì láìláì ṣe náà iná kí n sì wà má fi nǹkan kankan kí n wà kọ́rọ̀ obìnrin tó rẹwà tẹ́bà bí ẹ̀gán darí ta èèyàn nílé dẹnukọ́ pé ah high class lé ọjọ́ o pẹ̀lú ọkọ̀ tí ẹ lè rarú ẹ̀ ní 25 million naira òjòrò tó súyì kọ́ wá páàkì mọ̀ lẹ́gbẹ̀ pé ah, àbí ọ̀nà tó tàgàdì lẹ́lọ bẹ́ẹ̀ ni kọ́ agbẹ́dọ̀ ọ̀pá ah, agbẹ́dẹ́ lẹ́kẹ̀kẹ́ mẹ́lẹ́ mi o ọkọ̀kọ́ ń wo ah, bí lọ́gẹ̀ nídẹ̀ẹ́nukọ́ ó ti ẹ̀fọ́kọ̀ gbẹ́mẹ́kọ́ kó tó di pé wọ́n pè é ó ń bá sọ̀rọ̀ gan afá ti sùn lọ èsì tó tutù bí lọ́dọ̀ ó ti sùn lọ lẹ́gbẹ́ ah, àmàdẹ́fẹ̀ kẹ́ ẹmọ ilé mi o lọ́wọ́ ní ah, níbo lè gbọ́dọ̀ yíò o ní new Bodija estate ọwá gbọ́dílé rẹ̀ géètì lásán ó sì bí ẹ́ sì bó ṣe kù ṣẹ́jú díẹ̀ géètì rọ́kọ̀lù sí tó yẹ lọ́kàgbà ọbẹ̀rin ọkàbù ẹ̀kọ́ ni ìwò nǹkan bẹ̀yẹn àwọn méjìlájọ síṣẹ́ yìí ìmìnkan lọ́dẹ́kù kò sọ́mọ kò sọ́kọ̀ àti ẹ̀tí gbìmọ̀ fúnra wa gan nǹkan kan ọkọ̀ ńlá sídẹ́ǹtì ni ṣùgbọ́n báyọ̀ sá ṣe ń rí wọ́n ṣe bóun sóògùn owó ni iṣẹ́ báyìí lọ́kọ̀ òun ṣe báyìí náà ṣe àdìbánu ti wà ní ìbànújẹ́ màkàsáfẹ́ kásán pọ́nsá ibi tó ṣe léyìn lọ kí lẹ kọ́kọ́ ilẹ̀ ẹ̀kan náà mo ti bá yín kọ chẹ́ẹ̀kì 10 million naira o tó fi lé àfáàlọ̀ bóyá ẹ̀rẹ̀ tí ń bínú pé mo fi 10 million sí o ṣé kí n ṣe ní open check ẹ̀kan tó bá wù yìí sí àfáà wa ni inni rọ́ọ̀kì rọ́ọ̀bì mo ń sọ ọlọ́run ọba mi ní kọ̀rọ̀ àti gbangba wa inni khoshit ayẹ̀kú lagos bẹ́ẹ̀ rústùn bá mi káwẹ̀ ọmọ sọ wípé kò sí ẹn tọ́lá mà náà nìkọ́rọ̀ mà èyí sí ìjọ abá tó rẹ tó lè ṣe báwọn ìbá àmọ́ gbèrú ojú báwọn wá kó tún gbójú mi wà ọ̀kan náà ọmọ ìyá sọ̀rọ̀ kan jò ní òun kúnlé afọ́gbọ̀bọ̀ láti rí ọ̀rọ̀ yìí ti ń pọ̀ sẹ́wọ̀ ó ní tóun ti ó ní kankan ti ẹ̀sẹ̀lẹ̀ sóhun wípé àfáà kan ni ó gbá òun pé kò sí gbá náà pé kàlàfà ń sí ìfẹ́ sọ ẹgbẹ́ rú ẹgbẹ́ tàfà yẹn sí ọ wá ní ọ̀dà yẹn wọ́n ń tà ní kápé wọ́n ń tà ní 2100 gangan ní tẹ́lẹ̀ bá fẹ́ rà lórí àwọn tí ń tọ́dà 23 ó ní ní ọ̀bàjáde 23 gan àwọn náà síta so ṣùgbọ́n túwà ní wọ́n tàfà wọ́táwọ̀ ti ma ń parí ó lóun wá pè ní 9 ohun tí kọ́kọ́ lọ bá àfà alẹ́ pé kó bóun pè 29 pé torí pé ọlọ́fẹ́ tó tó lẹ́yìn tó gbéṣẹ́ fún ó ní òun sáàrí ohun tí ma pé 800 lọ́wọ́ ma ní orí kọ̀ọ̀kan báwọn gbogbo tó ń sára nígbà tó sápa owó n lọ bí 2900 náà ni tó rí ṣe bí tú lásátà tó wà sí ní àgbẹ̀wé ó lọ sàánú ọwọ́ ọgbà tẹ́ ìkú ọ̀dà lọ tẹ́sẹ̀ kankan ṣe àgbẹ̀ wọ́n ń kówó fáwà náà tààna ọ̀dà padà wọ́n ti pè mí láti fátìrì pé ọ̀dà ti di tú tìrì ó náà ọyẹ tú ọ̀rẹ́ iye pé ó jìbìtì rẹ̀ méjèèjì ó lè gbé ó lè gbà ẹ bá bẹ wẹ̀ mà ó lòun fi ọlọ́run búra lẹ́mìí ọ̀hún òun ti pé lórí agolo kọ̀ọ̀kan owó fàáfà tó rẹ̀ nira tẹ́lẹ̀ tó lò wá ní sẹ́rí gbogbo ọgbọ́n tẹ́ fẹ́ máa lo ó yí èmi náà wọn láì kí n tó máa bọ̀ ó tó tún gbọ́ aláì wípé mo ti ní fún tó rẹ̀ tó rẹ̀ àgbà àpòṣù àlàyé ẹ̀jẹ̀ àsìbá náà. ṣé mo wẹ̀ lé gbọ́dọ̀ kò ní wàláyà àti ṣubú sínú tọ́lágbára o àkúntù rọ́pìtìpọ̀rọ̀ bí sẹ́mọ̀ rọ́pọ̀rọ̀ ọba jẹ́mọ́ fóònù mẹ́rẹ́ wàláyì bẹ́nu àfóònù gbà tí wọ́n blúfi lórí fóònù ó kúnnù àwọn ẹlẹ́à tí ò sí tí ó mọ̀tẹ̀lú àwọn eré eré Yorùbá lórí fóònù ilẹ̀ ni o ẹlẹ́ ọmọ asùn láago méjìlá àbọ̀ ó sì kùnú ọ̀dọ̀ àwọn àbúná tẹ́tẹ́lẹ̀ lómi ọmọ ta ṣe bí a sọpá afẹ́ fi sí tọ́lọ́wọ̀n ọba ni tí n bá tilẹ̀kùn mọ̀rí tánú lé kí mò ń ṣe láàrin mi àtọ́lọ́ ń ta nídìí nù kìí sígbà tá a jọ mọ́sálásí tọ́jẹ́ pé mo tọ̀gbà ah, kíni ní kíni ń bà lẹ́nu wọn tẹ́lẹ̀ náà tí ń bà lẹ́nu wọn náà rí tá jọ ń fi imá ní ara wa tá jọ ń fi ń gbéra wọn kìí ṣe lẹ́nu o ó pè mí nìkan nù ọkọ̀ tí mò ń dá wa pọ̀ lọ kí mò ń rò níjọ́ kan mo kàn ronú pé ah, irú kí ní ìṣẹ̀lẹ̀ iná àtẹ̀ránù ọmọbìnrin tí wọ́n sáré sọ́kọ̀ wọ́n tó bí mẹ́jọ mi kí ni èmi àti tẹ̀yìn ẹ̀sì rí tí mo ní fìlà ẹ̀rí irùngbọ̀n ara wa fún mi pé sí èsè pọ̀ tọ́jú wa báyìí tí ń gbìyànjú ìwà ẹnìkan ní ọ̀rọ̀ ṣé wà sí bàyá ti ẹjọ́ yìí wà lẹ́ ọ̀pá tó mọ̀ torí pé wà lẹ́ ọ̀sà fọ̀rọ̀ pẹ̀lú ọ̀mí pé a sì tẹ̀ hàn nù tẹ́ ọmọ sáré sọ́pọ̀ tí láì sọ pọ̀ síjọ́ pé èrò ṣùgbọ́n àlọ́ kí ni ó o ó ń tó rí bá a ṣe rí tí ń gbìyànjú ìwà ẹnìkan ní à musasu òun fọlọ́bù ní kamanu báyìí wàláhì wàláhì àfá àkànlọ́rọ̀ lásìdẹ́ntì lórí pé ń gbé obìnrin lọ Àbújá tíyàwó ṣe bí bẹ pẹ̀lú òun Port Harcourt tó sì lọ lásìdẹ́ntì ìyàwó rọ́kọ̀bọ̀ lọ́wọ́ bá rẹ̀ irọ́kọ̀bọ̀ tó lọ fi sọ́dọ̀ rẹ̀ nítorí títí ẹ ìwọ̀sí lọ ń jàmbá gbígbà Eh, kí ló fi ọlọ́kọ̀balẹ̀ ní àṣẹ pé àṣírí tọkùn ẹbò àkóyàtọ̀rọ̀kọ̀bọ̀rọ̀ báàkì alásọ̀ngbági ọmọ wọn ti ẹ̀sẹ̀ kéèké tó bá ti gbé léjìká báyìí ó dàpàdà báyìí ó ti yọ bí sí mẹ́ta ẹ máa wò ẹ máa wò ẹ̀ eh, à mọ́ mú o ṣe é fún ìdíje níní àwọn iṣẹ́ kan bẹ̀ téèyàn bá ti mọ̀ ń pẹ́ èyí ó máa jalè lójú ọlọ́jà kò sì ní ẹ̀mà yóò tún mọ́ wá sàdúà wípé mo ṣe ra tí ò jẹ́ lọ sọ́nà ẹ̀bẹ̀ mọ́jọ ní ìkànnìyàn o àkóńtà tó rọ́ọ̀kì bọ̀rọ̀bà sọ̀rọ̀ rọ́kọ̀bà rẹ̀ télọ̀ agbásọ̀lẹ́sẹ̀ tọ́lọ́ àwọn àtọ́mọ̀ ẹ̀láwádà láǹkó lọ́sẹ̀ tó tẹ̀lé bó sì wọ pásọ kò kìí ṣe bí wọ́n ti bọ́ wa. ó sì ń tàn mí pé ṣé ẹ ráṣọ yìí aago rẹ̀ máa ń fẹ́ẹ̀kì èèyàn ẹ̀yin lẹ̀sìn láìkì kí aṣọ fún mi láyé o ìyìn lè pé kò lè sẹ́kù ìyìn pé yọ sẹ́kù ṣùgbọ́n ìrìnrìn tí ó wù ó ní ọwọ́ akùnrin ni ó ń ojú ọ̀nà tí máa jalè yóò sì mú ẹran yóò se mé egun yá àkọ́bí egun ókè yọ gbà bí ẹran wà ẹbí bí òwú lára egun ni ẹran ó sì mọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ tí ó lọ ọ̀fọ̀ bẹ́ẹ̀ tí padà yá àgbàbọ̀ báyìí yá àmọ́ ẹbí ẹni pé egun yóò máa fi gun hàn wọ́n kí ni tó tó fẹ́ sọ̀rọ̀ padà ó ti mọ́jú bí ó dáde lẹ́nà yóò tó sọ̀rọ̀ padà pẹ́ ni ó máa fi egun ni máa fọ̀ kẹ́ egun. àkótó lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti jọ sọ̀rọ̀ yìí pé five thousand lọ́gbà ò lórí tó kàn yìí. ní ọ̀dà ìgbésí tí wọ́n lọ tán. bíríkìlì yà ti mọ̀ pé kò sí wàhálà kọfẹ́ ẹ̀sẹ̀ tí ọ̀ mọ iye tí ń ta màtíríẹ́sì náà máa ń ta ọ̀ o tí ó rẹ̀ ní o kankan o tí ọ̀bà ti harí bàǹgà yọ mọ̀ ẹ̀yìn náà lẹ́bàá kọ́mílẹ̀ pẹ̀lẹ́ máa ń sán táà yẹrin búùsì ní bẹ́ńtà ní ìsìn ìdí kápẹ́ yẹrin ìjọ ni táà bá wọn báàgì márùn ó ti kó ìsìn ẹ̀wọ̀n mẹ́jọ ń gbà mí yóò tún ṣe wáńkéni tí ọmọ gbomi àmọ́rú ilẹ̀ ní ha ní ìsìn ìjọsọ̀nù àbútàtọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀ اللهم ربنا وفق لجميع ما تحب وترضى ان شاء الله توا دي جومجو او اسرا يي بي او نيان سي تشينجي كيبولا بو نا بي سي روكو بو لوhun ba le to ida lo kí wá ní ìrètí nbe nbe nba roko ba Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n pẹ̀lú àníyàn tó dáa in kana fil umri baqiya hada wa sallallahu wa sallam ala alihi wa sahbihi wa sallam tasman kathira wa assalamu alaykum wa rahmatullahi